This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. ọ̀rọ̀ náà wà fún àwọn olóyè ẹ̀kọ́ ọ̀fẹ́ àbú àlééfà wọn ní dẹ̀dẹ̀ wájúra dẹ̀dẹ̀ amẹ́rù wọn ní súnà máyì súnà mọ́ àjáde àtàbàmà nígbà ìtọ̀ lọ́kùn lójú ìmọ̀kùnrin àtòníyà wọn ni ẹ̀jẹ̀ adákọ́rọ̀ yìí wọ́n wá kó gbọ́dọ̀ àwọn àfáàjọ pátápátá wọ́n wá gbé sí ẹ̀gbẹ́ ọ̀hán wọ́n ti pé tọ́lọ̀ ń bá ti ibi ó ti sọ̀rọ̀ bí nǹkan kan fún nínú kùránì ní bí ń fi ìran ni. irú ti rèé kò sí nǹkan kan tí máa mú mọ́tò àyàn àti tí orí ìjọba dáhùn. nígbà tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn kò mú dáná ẹ̀ẹ́dọ̀ farabalẹ̀ sàrẹ̀yọ̀ ọ̀gbìn yàn tí èyí sẹ́yìn gbà àti bàbá ti yàwó èyí òbí òye wọn tí bàbá ti yàwó èyí wọn ọ̀rẹ́ ìfẹ́ máa dàrá wọn mọ́ fún wọn ti owó ọ̀rọ̀ ní ọ̀rọ̀ bàbá tó ní ẹ̀ ẹ̀yẹ̀ bàbá tó bá a ọwọ́ tó kù kí ní kàbá àyí náà jí mà láti di àhà wọ́n bẹ̀rẹ̀ pé òkú jí náà láti di òkú àti ìdè ẹgbẹ́ yìí ti dà wọ́n yẹn àlẹ́bí mú kí alifara mi sàlá mi èèyàn mẹ́ta kan bẹ ọlọ́run ní ẹ̀yin màlìkẹ́ lọ́wọ́ kankan sáwọn ilé lọ́rùn ẹ̀ ń bá sùn sí èyí ẹ̀ lọ́wọ́ kan fún o àtọ̀mọ́ ẹ̀kẹ́ tí ẹ̀ bàlágà ẹ̀ lọ́wọ́ kan tí lọ́rùn rẹ o ṣùgbọ́n dáadáa tí wọ́n máa kọ́ àdúgbò ní ẹ̀kọ́ ìdánwò rẹ̀ àwọn afọ àyẹ̀lẹ́ ìlú ní ẹgbẹ́ ẹgbẹ́ ìkẹta ní ìlú rẹ̀ tí pàtàkì mi ìdí ajá tí àwọn aláàbà wá sí wọn ò ní í pọ̀ kẹta lórí ìwé rẹ̀ kí n tó bá ti kó lórí ìwé rẹ̀ ibẹ̀ ní wọ́n ti ń bọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ká máa fa ìjà ó ní àwọn ìṣẹ̀lẹ̀ mi nítorọ̀ ìnà àtẹ̀yìnà àtẹ̀yìnà ọ̀tọ́ ní ilé ọ̀bì wọ́n hà bóòlù sọ̀rọ̀ ọ̀rọ̀ náà lọ́sọ̀rọ̀ wọ́n hà máa gbọ́ àfọ̀ máa tẹ̀lé àkọlọ̀. bákan náà wọ́n fàn àwọn ìṣẹ̀lẹ̀ kúrò ní ìmúyàn sí bẹ́ẹ̀ máa fi nǹkan lọ kó bá ti rọrùn lọ́yà máa fi kí ló tó má ti rọ̀ máa kọ̀ má ti ti má kọ̀ má ti ti má kọ̀ tí ti má ti ti má kò sí láyé táwa wọ́n ní bẹ̀rẹ̀ lókùnrin bàtàbàrà bẹ́ẹ̀ bá ti wá wà ọ̀rọ̀ yẹn ló sì mú lẹ́yìn lọ́gbọ̀n àwọn àfa ẹran ilé yàtọ̀ ẹni fẹ́ bá ti lágbára àtìpá kí wọ́n lè kùnà agbára àtìpá tí èèyàn bá ní ten thousand lọ náírà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n parí láti kúndùn sáà à jẹjẹ bó kí n tó ra lọ́rùn ìrìnà bàtà ó gbówó lọ àwọn àti ọkùnrin gbà ní ìdílé àpò àtọ̀rọ̀ tó ti dá àpò àtọ̀rọ̀ ọ̀rọ̀ náà ọ̀tà tí àyíká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń nà wá pẹ̀lú ìlú àti ìdílé ní ìwọ̀n bàbá rẹ̀ kẹ́kẹ́. owó ẹran yẹn náà wọ̀ àgbàdé yìí ọ̀wọ́ sábàtì ìgbìyànjú ẹgbà gan kéde kọ́ ẹ wo aṣọ wa ti ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ní four thousand naira lọ yọ yọ fún ọ tí ẹ̀ á tún dẹ́gbẹ́ ní fẹ́ bá ti lágbára ẹ má wá lágbára tí ọ̀wọ́ wá pa kí ìgbàgbọ́ ẹ̀ ẹlẹ́sẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ti bèèrè ẹlẹ́sẹ̀ ẹ̀ńtọ́lọ̀ ti mú ti ẹlẹ́sẹ̀ ẹ̀ńtọ́lọ̀ ti mú ti mú ẹ wá wá ìbáyà àyùmọ̀kàtẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti rẹ̀ yóò wà láyé ní ìṣe ayé òní ti ọkùnrin tí wọ́n máa òkè ọ̀wọ́ àwọn ìfẹ́ sàánú mi bákan bá dàbọ̀ ọ̀tọ̀ káwọn ìyá kúkú àti ìrìnàjò yìí pẹ̀lú ojú àjẹun desde la galería